ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo ibi tí ẹ ti ń wò wá ẹ sì kú àyájọ́ ọjọ́ àwa èrè lágbàáyé ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín Oyinlọ́lá Mọ́ṣọpẹ́ ni oníròyìn yín ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ikọ̀ àbágbọ́ọ̀lù Bayern na Dortmund pẹ̀lú àmì ayò kan sí òdo nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó kọjá ṣògo rẹ̀ ní kejì jábọ̀ ẹ jẹ́ ká gbọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ti na ikọ̀ agbábọ́ọ̀lù Dortmund pẹ̀lú ní ayò kan sí òdo nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn èyí tí wọ́n gbá kẹ́yìn ní èyí tí ó sì ti ikọ̀ Bayern sókè pẹ̀lú kókó méje nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́fà eléyìí tí ó kù fún wọn ẹlẹ́sẹ̀ idán Kimmich ló mi àwọn ikọ̀ Dortmund ní sáà àkọ́kọ́ nínú ìdíje náà eléyìí tí wọ́n gbá ní orí pápá tí kò sì sí àwọn olólùfẹ́ wọn kankan níbẹ̀ léyìí tí wọ́n tilẹ̀kùn gbogbo pápá ìṣeré náà gbọ̀ngbọ̀ngbọ̀n nítorí àrùn búburú COVID-19 èyí tí àwọn kan sì gbàgbọ́ wípé òun ló ṣe àkóbá fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Dortmund wípé wọn ò rí ẹni pariwo wípé ẹ kárẹ̀ láí ṣáájú ni ikọ̀ bayern munich ti na dortmund pẹ̀lú àmì ayò mẹ́rin sí òdo ní oṣù kọkànlá ọdún tó kọjá ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ikọ̀ bayern munich ló ń kan sára sí wọn fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe. ẹlẹ́sìn ayò dortmund ìyẹn erling braut haaland tí ó ti gbá bọ́ọ̀lù sáwọn láìmọye ìgbà bí ìgbà mẹ́wàá sa ipá rẹ̀ láti dá ẹyọ kan eléyìí tí wọ́n fún wọn padà ṣùgbọ́n pàbó ní gbogbo rẹ̀ já sí fún un látàrí bí gbogbo àwọn ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù bọ́ọ̀lù Bayern Munich ti di ẹ̀yìn mú tí wọ́n sì di àárín gbùngbùn orí pápá mú láti má jẹ́ kí wọ́n lè da ẹyọ kan náà padà ṣògo rẹ̀ ní kejì. ẹ káàbọ̀ padà orílẹ̀-èdè Spain sọ wípé àwọn àlejò kò ní máa wà níbi yàrá àdágbé fún ọjọ́ mẹ́rìnlá mọ́ láti ọjọ́ kìíní oṣù keje ọdún yìí ṣògo rẹ̀ ní kejì jábọ̀ ẹ ká gbọ́ orílẹ̀-èdè Spain ti sọ wípé àwọn àlejò tí ó bá ń wo orílẹ̀-èdè wọn wá ni wọn kò ní wà ní yàrá àdágbé fún ọjọ́ mẹ́rìnlá mọ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè Spain arábìnrin Arantxa Gosalia ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé nínú ìpàdé àwọn aláṣẹ orílẹ̀-èdè náà ni wọ́n ti fẹnukò wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù keje ọdún yìí ni àwọn yóò ṣe àtúngbéyẹ̀wò lórí ọ̀nà tí àwọn ènìyàn fi ń wà nínú yàrá àdágbé fún ọjọ́ mẹ́rin ìgbésẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ látàrí ìwòye wọn lórí àrùn COVID-19 àti bí orílẹ̀-èdè United Kingdom ti ń gbáradì láti wá ọ̀nà tí wọ́n ó lò ní ìtòlẹ́sẹẹsẹ láti ṣètò ọ̀nà mìíràn fún wíwà níbi ìyàsọ́tọ̀ fún àwọn àlejò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹjọ oṣù kẹfà èyí tí àwọn iléeṣẹ́ akónirìnàjò pẹ̀lú ti gún wọn ní kẹ́sẹ́ láti ṣe àdínkù sí wíwọlé àwọn àlejò sí orílẹ̀-èdè náà ní ojúnà àti pagidínà ìtànkálẹ̀ àrùn COVID-19 orílẹ̀-èdè Spain jẹ́ orílẹ̀-èdè kan èyí tí ó ń gbà tó ọgọ́rin mílíọ̀nù àlejò tí wọ́n sì jẹ́ arìnrìn-àjò ìgbafẹ́ láàrin ọdún kan èyí tí ó sì ń pèsè ìdá méjìlá owó tó ń wọlé sí àpò ìjọba orílẹ̀-èdè náà lákòótán mínísítà ọ̀hún sọ wípé bí ó bá jẹ́ wípé àtúnṣe mìíràn tó ń ti ìyípadà bá tún wà nínú ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè Spain àwọn yóò tún jẹ́ kí àwọn ènìyàn gbọ́ ṣáájú ìgbà náà àmọ́ di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù keje ọdún yìí kò ní sí wíwà ní yàrá àdágbé fáwọn àlejò tó bá wọ orílẹ̀-èdè Spain ṣògo rẹ̀ nìkejì. ẹ káàbọ̀ padà ṣé a ti bọ́ bí ṣògo rẹ̀ nìkejì ṣe jábọ̀ ọmọkùnrin tí àṣìta ìbọn àwọn ológun bá tí wọ́n ti sì gé ẹsẹ̀ rẹ̀ ṣetán láti pe ẹjọ́ lórí ọ̀rọ̀ náà kí ó sì lè gba owó gbà má bínú bílíọ̀nù kan náírà ṣògòrò ẹnìkejì jábọ̀ ẹ jẹ́ ká gbọ́. akẹ́kọ̀ọ́ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Madubuezi tó pàdánù ẹsẹ̀ rẹ̀ kan lẹ́yìn tí ológun kan yìnbọn lù ú ti ṣe tán láti pe ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà lẹ́jọ́ láti béèrè owó gbà má bínú tó jẹ́ bílíọ̀nù kan náírà lọ́wọ́ wọn. Madubuezi ní àṣìta ìbọn bà nígbà tó ń lọ sí iléèwé ní ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 2017 agbẹjọ́rò rẹ̀ tọ́pẹ́ akínyàndé sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan ní ọjọ́ ìṣẹ́gun wípé látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ ni Madubuezi àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti wọ inú ìdààmú ńlá Akínyàndé tó tún jẹ́ ààrẹ ẹgbẹ́ Revolutionary Lawyers Forum sọ wípé àwọn yóò rojọ́ ní ilé-ẹjọ́ àwọn yóò sì pàrọwà sí ilé-ẹjọ́ láti pàṣẹ fún ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà láti san bílíọ̀nù kan náírà owó gbà má bínú fún ọmọkùnrin náà àti wípé agbẹjọ́rò náà ni yóò pẹjọ́ nínú ọ̀sẹ̀ yìí. Madubuezi wà nínú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tó ń gbé lọ sí ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Port Harcourt Polytechnic nígbà tí àṣìta ìbọn bá ní apá àti ẹsẹ̀ òsì rẹ̀ ọta ìbọn ọ̀hún gba ẹsẹ̀ òsì rẹ̀ jáde lọ bá ọmọbìnrin tó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ ló kọ́kọ́ dákú tí ilé ìwòsàn mẹ́ta sì kọ̀ láti tọ́jú rẹ̀ kí wọ́n tó wá gé ẹsẹ̀ rẹ̀ ní ilé ìwòsàn Holy Trinity Hospital ní ìlú Port Harcourt ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn ọdún 2017 amòfin Akínyàndé wa kọ̀mínú wípé iléeṣẹ́ ikọ̀ ológun ilẹ̀ Nàìjíríà kò ràn án lọ́wọ́ rárá wọn kò sì dá sí i bẹ́ẹ̀ ni wọn kò san gbogbo owó ìtọ́jú rẹ̀ pẹ̀lú bí ó ti ń jẹ̀rora tó nígbà tí ọkùnrin náà kọ̀wé sí iléeṣẹ́ ológun láti béèrè àádọ́jọ mílíọ̀nù náírà one hundred and fifty million naira wọ́n sọ wípé àwọn kò ní fún un lówó kankan bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn gbà pé àwọn òṣìṣẹ́ ológun ló dàpá ayérayé sí i lára àwọn ológun náà wá sọ wípé iṣẹ́ táwọn kò rán àwọn òṣìṣẹ́ náà ni wọ́n jẹ́ nítorí náà iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà kò lè san owó kankan àmọ́ ní báyìí agbẹjọ́rò Madubueze eléyìí tó ń jẹ́ agbẹjọ́rò Akínyàndé ti ṣetán láti ja ìjà náà ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tako àhesọ lórí fífà ọmọ oyè kalẹ̀ fún ìdìbò gómìnà ìpínlẹ̀ Ondo Sekinat Ọláìdé Rájí jábọ̀ ká gbọ́ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp títako ìròyìn tí ó ní wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú igbákejì gómìnà ìpínlẹ̀ náà agboola ajayi láti fà á kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè tí yóò díje dupò gómìnà lábẹ́ àsíà ẹgbẹ́ náà ẹgbẹ́ pdp ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ láti ìgbà díẹ̀ báyìí ni ọ̀tá ti wà láàrin agboola àti ọ̀gá rẹ̀ tó jẹ́ gómìnà rotimi akeredolu bẹ́ẹ̀ ni ìwòye ń wà pé igbákejì gómìnà ọ̀hún fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan ní olùdarí ìlú koro nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀gbẹ́ni Zadok Akintoye ti kéde lórúkọ ẹgbẹ́ wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò ní àjọṣepọ̀ kankan pẹ̀lú igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo lórí ìdìbò tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ náà kò tíì ní ọmọ òye kankan fún ìdìbò tó ń bọ̀ lọ́nà àti wípé ààyè ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni tó jẹ́ ọmọ ẹgbẹ́ PDP tó bá ń hùn láti díje dupò kò mẹsẹ̀ ó yọ èyí tí wọn yóò fi fa adíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ náà kalẹ̀ fún ìdìbò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ náà ó ní alága ìgbìmọ̀ alámòjútó ẹgbẹ́ PDP nínú ẹgbẹ́ náà ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo Clement Fábóyèdé ti kéde ìwádìí wípé ààyè ṣí sílẹ̀ fún gbogbo ọmọ ẹgbẹ́ tó bá ń hùn láti díje dupò ní ìdìbò kò mẹsẹ̀ ọyọ àkóyawọ́ tí kò ní màgòmágò kankan nínú tí wọn yóò ṣe láti yan adíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ondo. Lákòótán ó sọ wípé ààyè ṣí sílẹ̀ fún gbogbo ará ìlú tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP. Sekinat Ọláìdíraje. Ẹ káàbọ̀ padà mo lérò wípé ẹ gbọ́ bí Sekinat Ọláìdíraje ṣe jábọ̀ fún wa àjọ tó ń rí sí mádàndófò ìlera ti ṣètò àgbékalẹ̀ kan tí yóò dènà ìtànkálẹ̀ covid-19 láàrin àwọn àjọ elétò ìlera ẹ jẹ́ ká gbọ́ bí Sekinat Ọláìdé Rájí ṣe jábọ̀ eléyìí àjọ ètò mádàndófò ìlera ilẹ̀ nàìjíríà ìyẹn national health insurance scheme nhis ti gbé ìlànà kalẹ̀ lórí ìpagidínà ìtànká àrùn covid-19 láàrin àwọn àjọ àti iléeṣẹ́ tó ń rí sí mádàndófò ìlera eléyìí wáyé nípasẹ̀ ìpè tí ikọ̀ agbèfọ́ba lórí àrùn covid-19 ìyẹn presidential task force on covid-19 ní ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún yìí pé wípé kí gbogbo àwọn olórí ẹ̀ka kọ̀ọ̀kan gbé ìlànà ètò àbòkalẹ̀ lórí àwọn iléeṣẹ́ àti àwọn òṣìṣẹ́ wọn àwọn àwọn olùdarí àjọ NHIS sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde ní ọjọ́ ìṣẹ́gun náà pé gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti lé àrùn COVID-19 wọlẹ̀ àjọ ọ̀hún ti yọ̀ǹda owó tó tó owó fún àwọn àjọ mádàndófò iye àwọn iléeṣẹ́ tó ń rí sí ètò náà bẹ́ẹ̀ ni wọ́n ké sí àwọn àjọ ọ̀hún láti tẹ̀lé gbogbo òfin àti ìlànà ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ wọ́n sì ní kí àwọn iléeṣẹ́ ọ̀hún pèsè ètò ààbò tó péye lórí àwọn òṣìṣẹ́ wọn lásìkò àrùn covid-19 yìí àjọ NHIS sọ wípé ní ìbámu pẹ̀lú ìlànà ìjọba àpapọ̀ àjọ NCDC àti àjọ elétò ìlera àgbáyé World Health Organization ó ṣe pàtàkì láti wá nǹkan ṣe sí bí àrùn náà ti ń tàn ká láàrin àdúgbò ìyẹn community spreading Sekinat Ọláìdírajú. ẹ káàbọ̀ padà ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ìròyìn sì tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín Mọ́ṣọ́pẹ́.